o lẹ́tọ̀ọ́ àti gbéyà rẹ lọ sí ilé ìsìn tó ti fẹ́ pe nǹkan mì lẹ́yìn Allah o lẹ́tọ̀ọ́ àti ṣe bẹ́ẹ̀ o ìyẹn ò sí nínú ṣíṣe dáadáa sí òbí rẹ àmọ́ tí ìyá rẹ bá fẹ́ lọ sọ́jà tó fẹ́ lọ ra nǹkan kò lè gbé lọ tó bá sick tó fẹ́ gbé lọ sílé ìwòsàn kò lè gbé lọ àmọ́ ilé ìjọsìn míì yàtọ̀ sí ilé ìjọsìn ti Islam ọ̀ gbọ́dọ̀ gbé lọ. kódà tíyà rẹ bá jẹ́ ọ̀kan nínú àwọn ọmọlẹ́yìn oníbídíà tó wá fẹ́ lọ ṣe wàsífà bídíà rẹ̀ ok àbí òbí rẹ jẹ́ ọ̀kan nínú àwọn tí máa lọ sí agbo àwọn tí máa ṣe. Se ìsọ òru tẹ́ ń pera wọn ní mùsùlùmí ọ gbọ́dọ̀ gbé lọ́ọ̀bẹ̀ ọ gbọdọ lọ já ìyá rẹ̀ lẹ̀ níbẹ̀ ọ wá ọ̀nà tí ó gbà débẹ̀ fún ara rẹ̀ tó o bá lè mú kúrò ńbẹ̀ ọ gbọ́dọ̀ ràn lọ́wọ́ láti máa lọ sínú agbo oníbídíà. bákan náà tí ìyá rẹ tàbí bàbá rẹ tó bá fẹ́ tó bá fẹ́ ṣe ayẹyẹ tí ẹ̀sìn ò lọ́wọ́ sí tó jẹ́ àdàdálẹ̀ nínú ìsìláàmù tí bàbá rẹ sì ń pèrè mùsùlùmí àmọ́ tí ò yé ọ̀ gbọ́dọ̀ kún lọ́wọ́ lórí ẹ̀ bí àpẹẹrẹ òbí rẹ fẹ́ ṣòkú nìsín wọ́n wá pín owó ọ gbọ́dọ̀ dá sí ẹ̀dáwó náà torí pé o ti ran bídíà lọ́wọ́ anabi sallallahu alayhi wa sallam ó ní la'ana lọ́hù la'ana lọ́ man awa muhudisa ìgbégínà sí kí ọlọ́run kọ́ máa bá ẹni tó bá ṣèkùn lọ́wọ́ tó ṣe ìgbàláàyè fún ẹnikẹ́ni tó fẹ́ ṣe man awa muhudisan ìgbéjìnà sí kí àlọ́ kọ́ máa bá ẹnikẹ́ni tọ́fẹ́ fẹ́ fààyè gba aládàdálẹ̀ tó fẹ́ kún lọ́wọ́. Lọ́jà kí n sọnú ọ̀rọ̀ kan wípé bàbá ẹnìkan tó pe ọmọ rẹ̀ pọ́n fẹ́ wé láwàní láwàní pé òun di lèmọ́mù mo ní kò gbọ́dọ̀ lọ kò gbọdọ lọ torí àdáadáalẹ̀ kan ni kíyàn jẹ lèmọ́ọ́mù tán kí wọ́n sọ pé àwọn òwe ní láwàní kó tó di kínú kó tó di ojúlówó ìmáàmù ẹni tó ti ń ṣe bọ̀ láti ogún ọdún. tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá sọ pé yóò wé láwà ní ìmáàmà ẹ̀ ṣàìmọ̀ pé ranùnù mùsùlùmí sì kún ìranù àti oníranù lọ́wọ́. tọba lọ ka àdínú nàjà àdínú nàjà ẹ̀sìn nìgbàlà ó rí abala ibi tí mo ti sàlàyé kí ni ń jẹ́ pé èèyàn ṣe rere sí òbí. Si kí sì ni àwọn nǹkan tó dá sí pé tóbi bá péèyàn sí tí èèyàn gbọ́dọ̀ dáhùn. èmi àti àwọn ẹbí mi kan àbúrò bàbá mi kú wọ́n wá sọ pé a dàwó òkú a dà owó ọjọ́ mẹ́jọ lẹ́yìn òkú mo wá ní kò kàn mí mo ní kò kàn mí lọ́wọ́ bẹ́ẹ̀ sì ni ò kàn mí lẹ́sẹ̀ wọ́n tún sọ pé wọ́n dáa tí ìgbà lè dáwó kí n yọ̀ǹda ìyàwó mi kó bá wọn han ọyọ́ kó bá wọn dáná mo ní tí ò kàn mí kò lè kan ìyàwó mi ohun tí ò kàn mí kò lè kan ìyàwó mi wọ́n wá ní tọ́ba wá rí bẹ́ǹgbà náà kò yẹ kó o máa gbé inú ilé fámìlì kó o wá ibi tí o máa gbé mo sì ní òbúrú lọ́gán náà lọ́hùn àwọn lérò pé àwọn lémi kú òun ilé fámìlì tọjọ́ fẹ̀ àbórin gabambi èròǹgbà wọn ni pé àwọn lémi kú òun ilé fámìlì àbí ọmọ ọmọ ò tí ìkóṣù kan ni wọn ni a máa lọ èmi ò ti bá wọn jiyàn ńgbà tẹ ńgbà ọgá sí pé èmi máa ń ń ṣe èmi ò lè pín yín lọ́wọ́ lórí aburú irú ẹ̀ rí ẹ jẹ́ ṣe dáadáa sẹ́bí ṣe dáadáa sóbì kò túmọ̀ sí pé kí n mi kí n kó bì mí lọ́wọ́ lórí aburú mi ò gbọ́dọ̀ ràn án wala ta'awanu ala al-ismi wal-udwan. ẹ gbọ́dọ̀ ran ẹnikẹ́ni lọ́wọ́ lórí ẹ̀ṣẹ̀ àti àbòsí. nítorí náà má lè rò pé ẹbí tèmi náà wọ́n jẹ́ màláìka o nínú ẹbí kọ̀ọ̀kan ló wà o ọgọ́ta bá ti pín owó òkú kan ọ̀ yarí fún wọn ni o. ọjọ́ bá ti pín ìnáwó tí ò tọ́ súnà kàn ọ́ bàbá yín àgbà ó lóun náà fẹ́ ṣe mòlídì lọ́dún yìí ẹ má ṣe mòlídì o àwọn ọmọ ti tẹ iv àwọn ọmọ ti mú ọjọ́ kọ̀mọ̀ sí káńsù ọ̀dà ẹ̀yọ̀ mi kúrò ń fakati kò jù bá ń lọ ẹ̀yọ̀ mi kúrò ń bẹ̀ àtìyàwó mi àtàwọn ọmọ mi ẹ̀ ẹ̀ máínọ̀sì wa. nínú ẹbí tí ó ṣùgbà yín lórí àdádálẹ̀ tẹ̀fẹ́ ṣe. nítorí náà tẹ́sì bá sọ fún wa pé lára dáadáa tọ́lọ́ nífẹ̀ẹ́ sí lẹ́yìn kákírun wákàtí márààrún òun ni kí a ṣe dáadáa sí ìyá wa bàbá wa gbọ́yé o nítorí ìsábà àgbọ̀n nǹkan yé o ló fi lọ bá bàbá rẹ̀ ra ọtí ṣìnáàpù o ó ní ntí wọn máa fẹ́ mu nù tí wọn bá sì fi mú inú wọn máa dùn wọn máa súre fún ọ ìre wọn ò lè mú ọ o ìsúre wọn kò lè mú ọ ẹnìkan ò lè fi ẹnu ọtí ṣàdúrà kọ́ lọ ń gbàdúrà rẹ̀ kò yí ọ bẹ́ẹ̀ ni ẹnìkan ò lè fi ẹnu ọtí kó fi ṣàdúà fún ọ kádùà náà kó mu ọ. Ọ ò sì lè ran òbí ẹ lọ́wọ́ lórí aburú kí òbí rẹ wá ṣàdúà fún ọ lórí ẹ kádùà yẹn náà wá mú ọ. Ọ ò lè wá dáadáa lọ síbi àìdáa. lọ mọ nǹkan tó bá ń ṣe òkú ọgbọ́ yé dáadáa lẹ́yìn náà àníbi tó wá sọ pé nǹkan kẹta tí Allah tún nífẹ̀ẹ́ sí oní alijihad fi sabilillah kí ni jẹ́ jihad ogun ẹ̀sìn láti dáàbò bo ẹ̀sìn àti àwọn ẹlẹ́sìn ogun ẹ̀sìn láti dáàbò bo ẹ̀sìn Allah àti àwọn tí ń ṣe ẹ̀sìn Allah ohun tí ń pè ní alijihad fi sabilillah nìyẹn tó túmọ̀ sí pé tí ò bá sí wípé àwọn kan gbógun ti ẹ̀sìn ọlọ́run tí ò bá sí wípé àwọn kan gbógun ti àwọn mùsùlùmí kò sí ohun tí ń jẹ́ ogun ẹ̀sìn nìyẹn ọ̀gbọ́rọ̀ mi yé tí ò bá sí ẹni tó gbógun ti Islam tí ò sẹ́ni tó gbógun ti mùsùlùmí ẹ fi wọ́n lẹ̀ lọ́rọ̀ kànú nítorí pé wulẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo wa kọ́ láwà náà sọtiyé nígbà sọ bó ṣe dá wa ó ní onígbàgbọ́ òdodo tó gbà ń gbọ́ ọ wà nínú yín ẹni tó sì ṣàìgbàgbọ́ sí òun ọ nínú yín so méjì lọ́dọ̀ ń wa gbogbo wa a lè so a lè fi tipátipá mú ọ pé dandan ọ gba Islam la ikraha fi din ìjẹni nípa òsì nínú ẹ̀sìn pé gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ kírísítẹ́nì o ládùúgbò yìí o ẹ gbọ́dọ̀ gba islam ní o bí bẹ́ẹ̀ kọ́ àmọ́ pa ni o kò sí tó jẹ mọ́ bẹ́ẹ̀ nínú islam o ò lè rí àáfàá kan kó sọ bẹ́ẹ̀ o ò lè rí ṣùgbọ́n kí ló bí kí àwọn mùsùlùmí ó jagun ohun tó bí náà ni pé àwọn tí wọn ò sin ọlọ́run òdodo tí wọ́n ń bọgi tí wọ́n ń bọ̀pẹ̀ àti àwọn tí wọ́n da ẹ̀sìn ànẹ́bì Mùsárú àtàwọn tí wọ́n da ẹ̀sìn ànẹ́bì Ìsárú tí wọ́n sọ di nǹkan míì àwọn wọ̀nyí ni wọ́n so pàǹpà ni wọ́n parapọ̀ ni wọ́n sọra wọn di àhàzáàbù ìjọ tí wọ́n ń gbógun ti Islam àti àwọn mùsùlùmí àkọ́kọ́ nínú ìjọ anẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam ìgbógun ti yìí ọkọjá àfaradà nítorí pé wọ́n gbógun tì wọ́n débi pé wọ́n sọ wọ́n di aláàbò ara wọ́n gbógun tì wọ́n débi pé wọ́n sọ wọ́n di òkú wọ́n gbógun tì wọ́n débi pé wọ́n sọ wọ́n dẹrú wọ́n gbógun tì wọ́n débi pé wọ́n sákù òòlù fún wọn. àwọn mùsùlùmí àkọ́kọ́ wọ́n kọ́kọ́ sá lọ sí Abisinia kálá ò tó wá nígbògìṣẹ́ rẹ̀ fún ara rẹ̀ àtàwọn yòókù táwọn náà sákò ní Mákà kí wọ́n sá lọ sí Màdínà wọ́n tún sá lọ tán àwọn kèfèrí yìí wọ́n tún lọ dènà dè wọ́n tẹ́ bá ti gbọ́ pé àwọn kan ń bọ̀ wá gba ìsìláàmù wọ́n lọ dènà dè wọ́n láti pa wọ́n ẹ rí i pé aka àdìsí kan níjẹjọ àbíjẹ̀ẹ́dógún tí àwọn ìdílé kan wá bá ànábì láti wá gba ìsìláàmù lọ́wọ́ rẹ̀ nínú àdìsí yẹn wọ́n sọ fún ànábì wípé àwọn ò láǹfààní àti wá máa bá ọ àfi nínú oṣù ọ̀wọ̀ mo sì ṣàlàyé sí mẹ́ńbẹ̀ pé nítorí pé oṣù ọ̀wọ̀ ní security àwọn kèfèrí wọ́n rẹ̀spẹ́tì oṣù ọ̀wọ̀ lulikwada lulihijja muharram àti rọ́jàb wọn ò ní mú nǹkan ní nǹkan wọn ò ní pa ẹran ọ̀sìn ẹlẹ́ran ọ̀sìn wọn ò sì ní gbógun dìde sẹ́nikẹ́ni lásìkò náà àsìkò no war no fight ni no war no fight no trouble no riot lásìkò náà jẹ́ láàrin wọn. ẹ̀yẹn wo bi tí wàhálà yẹn dé tó fi já sí pé wọn ò lè wá bá nàbì láti ìlú tiwọn àfi ní àárín oṣù ọ̀wọ̀ nígbà tọ́rọ̀ wá rí báyìí táwọn kèfèrí tí wọ́n tó ṣàdéhùn burúkú wípé ẹnikẹ́ni tó bá lòun gba Islam láti Maka tó bá wá bá nàbì ní Mẹdínà kánàbì máa dá a padà àmọ́ tẹ́nìkan bá lọ́wọ́ ṣe ìsìláàmù mọ́ tó bá wá sí mẹ́kà àwọn ọmọ fílẹ̀ pé ó padà síbi ẹ̀sìn bàbá rẹ̀ ni tọ́mọ bá sì padà wálé bàbá rẹ̀ nítawí náà ni pé kó wọlé ilé bàbá ọmọ kì í bọmọ lẹ́rù ẹ wo àdéhùn burúkú tó ti bẹ́ẹ̀ náà ànábì tún gbà kó tó wá di pé ọlọ́wà sọ nù súrọ́tù lè hajj pé nísìnyí mo yọ̀ǹda fáwọn tí wọ́n ń pa báyìí o káwọn náà defend wọ́n protect ẹ̀sìn wọn àti àwọn ọmọ ìyá wọn tó bí jihad nìyẹn ohun tó bí jihad nìyẹn iṣẹ́ tọ́lọ̀ ń gbélé mùsùlùmí lọ́wọ́ ó tó wàá ṣe láì ní máa fa wàhálà láì ní máa ṣe jàgídíjàgan láì ní máa dá rògbòdìyàn sílẹ̀ ní ìlú ẹ̀sìn wa ẹ̀sìn àlàáfíà sí ni. tá a bá ṣe fún ọ tó o bá gbà tó o gbọ́ tó o gbà á mọ̀ ọ̀ràn ni á mọ̀ retí sọ ó yí padà kó o tó kú tàbí ò ní yí padà tó o bá kú á gbà pé bọ́lọ̀ sí pété ń yànú yọ wà hàn sí wa pé a kàn gbìyànjú ní o ohun tó lọ ń kọ ọmọlágbága ni pé yọ wọ náà ni sẹ́rí pẹ́sì ọ̀fàjà àmọ́ àwọn kèfèrí yìí àwọn ni wọ́n dájà lẹ̀ àwọn ni wọ́n bí jihad jẹ́jẹ́jẹ́jẹ́ mùsùlùmí kírun rẹ̀ ní ń gbàwẹ̀ rẹ̀ ní ń yọ sàká ẹ̀ ní ṣe hájì rẹ̀ àwọn ni wọ́n dá wàhálà lẹ̀ tọ́lọ́n fi wá gbé òfin àlìjihad kalẹ̀ nínú Islam ọlọ́run ti wá gbé kalẹ̀ báyìí o kò sí hakú ń bẹ mọ́ o títí dọjọ́ àlèkìyàmọ̀ torí pé àwọn kèfèrí wọ́n yìí, wọ́n ọ̀dẹ̀yìn lẹ́yìn wa. tó o bá wo tí ń ṣẹlẹ̀ lágbàńlá ayé o mọ̀ pé wọn ò dẹ̀yìn lẹ́yìn wa ẹ wo àwọn ọmọ Palestine ní Jerusalem ẹ wo bí wọ́n ṣe ń pa wọ́n látọdún yìí bọ̀ tí àwọn Yẹ̀wùdí ń pa àwọn mùsùlùmí ẹ wo àwọn bó àwọn bọ́mà mùsùlùmí bọ́mà ẹ wo bí wọ́n ṣe ń pa wọ́n káàkiri káàkiri káàkiri káàkiri báwọn lágbàńlá ayé ṣé ọlọ́run ti wà yọwa fi ẹgọ kọ wa ti ń ta yín o ẹ sáfodọ̀ apá ẹ máa wò wọ́n ràn kẹ́ máa pa yín sùn. ọlọrun bá ọba ọ̀jọ̀gbọ́n ni ọba alágbára sì ni yóò rò wá lágbára ni kò ní sọ pé kẹ ẹ di ọ̀lẹ tí ọba wá ara náà sọ ọ ti gbọ́ ẹbẹ nu kí wọ́n fi ẹran rẹ ṣe súyà ni ó pè rẹ. jama ìrun kíkí ní àkókò rẹ̀ ó jẹ́ iṣẹ́ tọ́lọ nífẹ̀ẹ́ sí jùlọ lẹ́yìn náà ṣíṣe dáadáa sí àwọn òbí wa ó jẹ́ iṣẹ́ tí Allah tún sí lẹ́yìn náà tí ogun ẹ̀sìn bá ṣẹlẹ̀ ogun ẹ̀sìn náà tún jẹ́ ọ̀kan nínú nǹkan tó ọba nífẹ̀ẹ́ sí torí pé ọlọ́run ọba wa kò ní sọ fún wa pé ká gọra wa fún àwọn ọ̀tá wa. báàbù salawatul khams kàfàrà orí ọ̀rọ̀ ìhà dànù ni àwọn ìrun wákàtí márààrún ìhà ẹ̀ṣẹ̀ dànù ni àwọn ìrun wákàtí márààrún hadith five two eight àní abi huraira radiyallahu anhu annahu sami'a rasulallahi sallallahu alayhi wa sallam يقول أرأيتم لو أن النهر بباب أحدكم يكتسل فيه كل يوم خمسة ما تقول ذلك يبكي من درنه قالوا لا يبكي من درنه شيئا قال فذلك مثل الصلوات الخمس يمه الله به الخطايا Hadith 528 nínú tírà Sọ̀híhù Al-Bukhari àti ìtumọ̀ rẹ̀ ní èdè Yorùbá. Àní Abi Huraira látọ̀dọ̀ bàbá Huraira annahu sami'a rasulullahi sallallahu alayhi wa sallam yakul dájúdájú ó gbọ́ òjíṣẹ́ Allah tí ń sọ pé àrọ̀ àìtùn ẹ sọ fún mi mo fẹ́ kẹ́ ẹ rí ọ̀rọ̀ yìí mo fẹ́ kẹ́ ẹ wòye sí i ohun tẹ́ ẹ bá wá rí kẹ́ sọ fún mi ẹ sọ fún mi. láwo pé odò kan. bíbáàbí adìkùn ọ wà ní tòsí ẹnu ọ̀nà ẹnìkọ̀ọ̀kan yín ohun tá a lè fi irú odò bẹ́ẹ̀ wí lásìkò yìí ó swimming pool yẹtẹ́sílù fíì kúlà yaomi khamsa kẹ́ni náà tó ní odò náà nínú ilé rẹ̀ tó wá ń wẹ̀ nínú balùwẹ̀ náà. ní ẹ̀ẹ̀márùn-ún lójoojúmọ́ máa tẹ́kùlù kí ló sọ sí záàlìkà yóò kí mi ń dára níhì ǹjẹ́ ìwẹ̀ tí ń wẹ̀ yẹn záàlìkà yóò kí mi ń dára níhì ìwẹ̀ tó ń wẹ̀ ún yẹn ìjó lè ṣẹ́ ìdọ̀tí èérí kankan kù lára re koolu wọn sọ pé láàyùbù kí mẹ́ńdára ní ah ìhà ìwẹ̀ tí ń wẹ̀ yẹn kò ní mú kí kinní kan ṣẹ́kù nínú ìdọ̀tí ara rẹ̀ kọ́ọ̀lù ànábì sọ pé fàdáàlìkà mẹ́fìlú àsọ̀làwàátì alìkọ́mùsì ìyẹn ni àpèjúwe ìrun wákàtí márààrún yẹmuhu lọ́hùn bí ilé kọ̀tọ́ọ̀yà aláwo máa fi pa àwọn àṣìṣe rẹ ni o aláwo máa fi pa àwọn àṣìṣe rẹ ni.